رضي الله عنها قال شكى الناس إلى رسول الله صلى الله عليه وسلم فتوح المطر فأمر بالمنبر فولي له في المصلى ووعد الناس يوم يخرجون فيه فقال حين بدا حادث الشمس فقعد على المنبر فكبر ثم قال إنكم شكرتم جذب دياركم وقد أمركم الله أن تدعوه ووعدكم أن يستجيب لكم ثم قال الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد اللهم أنت الله لا إله إلا أنت أنت الغني ونحن الفقراء أنزل علينا الغيث واجعل ما أنزلته قوة وبلاغ إلى حين ثم رفع يديه فلم يزل حتى رؤي بياض إبليس بياض إبليس ثم أول إلى الناس سهوا فقلب إياهم وهو رافع الكريم ثم أقبل أقبل على الناس فنزل وصلى ركعتين فأنشر الله سحابة فوعدت وبركت ثم أمطرت رواه أبو داود وقال شريف وإسناده جيد وقصة التعبير في الصحيح من حديث عبد الله الحمزي وفيه فتوجه إلى القبلة يدعو ثم صلى ركعتين جهر فيه بالقراءة وللدارقطني من مسند أبي جعفر الباحث وحول إداءه ليتحول القتل الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وعليه أجمعين وبارك وكان يكون ولو رأسكم سيرا ولازم تسوى بدري تنلق ẹlẹ́ẹ̀kejì tí a bá gbàgbé a lè gbé ẹ̀kọ́ nípa sọlá tó ti ṣe spa òun ni àkọ́lọ́ ìrún èyí tá a máa kí láti fi béèrè láti fi tọrọ àti láti fi béèrè kọ́lọ̀ ọba kọ́lọ̀ ògùn wa nínú òòlù. a ti sàlàyé díẹ̀ fúnra wa lórí ọ̀rọ̀ ọ̀run yìí nípa pé nígbà tí ọ̀gbẹ̀lẹ̀ bá wà tí ìlú dá tí ò so oúnjẹ nílùú tọ́gbẹ̀lẹ̀ ń bẹ táwọn nǹkan ò rí bó ṣe yẹ kọ́ rí tọ́da mú wa gbogbo àwọn àwọn àwọn ẹ̀túmọ̀ tá a sọ yìí tọ́ba ní ọ̀dà mú yàn àkọ́gbẹ̀lẹ̀ wà ìtumọ̀ eléyìí náà ló gbé àrùn mi nǹkan ọ̀gbìn ò ṣe bó ṣe yẹ kó ṣe kò sómi táàmù bẹ́ẹ̀ sì ni àwọn koríko òwú dépò táàsì bẹ̀ táàfin máa rí táàjẹ tálákì òfìdé. eléyìí la sọ ìlànà tí òṣìṣẹ́ ọlọ́run ọba mú wá tó fi kọ́ ìyẹn àti tọ́kẹ́ká sí léyìí táàfin pé ọlọ́run ọba subahánahó wọ̀tàhálà láti fi mú omi wọn lòlù. tá a bá gbàgbé. Ani ní ọ̀nà mẹ́ta sí mẹ́rin ni a máa gbà fi tọrọ àdúrà yìí ìyẹn lè tọrọ rẹ̀ níjọ tí mọ̀lẹ́bí mi bà rí kí wọ́n mọ tọrọ àdúrà yìí ká sì lọ sáámi bákan náà a lè tọrọ ẹ̀ lẹ́sìn lé ẹni ààyè èyí tí wọ́n bá ti tí ọlọ́run ti lé káńdá kéèsì sí pé a níbi omi sẹ́ kọ́lọ̀ lọ́jọ́ fún wa kò sì tó burú bẹ́ẹ̀. nínú àwọn àyíká àtúnmọ̀ wá ti ń tọrọ òun ni kí a ṣàdéhùn láàrin ara wa àtàwọn aráàlú ká lọ sẹ́yìn ìlú ká lọ bẹ̀ lọ eléyìí máa wá ní ìka kírun wọ́n máa ní ìka yẹn ní ọ́bílà àlàyé yìí ni à ń ṣe lọ́wọ́ àti ká àdéhìí sí abdullahi abbas lórí ẹ̀ pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run a ka hadith aisha àti tọ́tẹ̀lé ní àṣàlẹ̀ yìí náà. عن عائشة رضي الله عنها قالت سأل الناس إلى رسول الله صلى الله عليه وسلم. طبعا عائشة لقرأ ìyàwó ànábì tí gbogbo wa ti mà bí ẹni mọ́wọ́ ẹni tó ṣe kó òun lọ ọlá lùbáríkà jùlọ nínú àwọn ẹ̀wà nàbíwá muhammad sọlọ́láhù aléwòsàn òun lọ́kọ̀ọ̀rọ̀ wíwá oníṣàkà náà sọ ìlà rọ̀ṣọ́lélá àìsọ̀lọ́láhù aléwòsàn ó láwọn èèyàn pariwo wọ́n pariwo lọ bá nàbí sọlọ́láhù aléwòsàn wọ́n pariwo lọ bá nàbí bí ìbáwá wa sọ wọn ní wọn pariwo gbàjáre wọn pariwo gbàjáre lọba ànábì ẹ bá lè yẹn pariwo gbàjáre yẹn ni pé yẹn pariwo lọba yẹn kọrin yẹn lọwọ lórí kankan wọn lọba ànábì wa muhammad sọlá àyọsọlá kí ni wọn pariwo rẹ kò hó tọlùmọtọ kò hó tọlùmọtọ tábà ní alùpàá nínú ìgbéláwá tabani kɔhata bimɛnɛ ihtasaba alibɔtɔ yɛrɛ pé odo okóra dúró kɔrɔ àwọn èèyàn lọ pariwo bá anabi wa muhammed sọlá àlùwọ̀sálà pé a ojú ma ti tójú mẹ́ta tí o ṣe kéde tí ọ̀rọ̀ àárín ìkàjẹ nínú ìlú mọ́ koríko òwò àwọn nǹkan ọbẹ̀ wà wò àrùn jẹ iṣu ọ̀tá bí sọ ma ń ṣẹlẹ̀ sáwà náà nínú àwọn ìlú wa wọn lọ bá ẹgbẹ́ wa muhammad ẹ̀dá musa anabi ní ọrọ̀ jù ẹ́ la anabi kọ́ ní ọrọ̀ jù ó sọ alẹ́pà anabi ní ọlọ́pàá báwọn ọlọ́pàá ló bọ́lọ̀ ṣe bọ́lọ̀ ní máa rọ̀ jù kì í sà anabi. bẹ́ẹ̀ là máa ń béèrè kìí ṣe pé wọ́n sì lọ fi ẹjọ́ ọlọ́run ọba sànẹ́bì kìí ṣe bẹ́ẹ̀ kí wọ́n ní àá wọ́n lọ fi ẹjọ́ ọlọ́run ọba pípọ̀ ọ̀rọ̀ wọ́n lọ fi sànẹ́bì kìí ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n wò ó pé ànẹ́bì ọba jù nínú wa ẹjẹ́ á ọba fún kọ́bẹ ọlọ́run ọba kó wa kọ́lọ́run ọba kọ́bá wa rọ̀jò nítorí ọ̀rọ̀ òjò bá dàbí sọ̀nìmáwó àlejò sọ̀nìmá. látàrí eléyìí àwọn olùmọ́ ní kò sí tó gbóró káráwọn èèyàn kan tí wọ́n lọ bẹ́ẹ̀ ní ilé tó jù wọ́n lọ tí wọ́n rí gbélé yìí súnmọ́ lọ́wọ́ bàjẹ́ wọn lọ kí wọ́n sì bá ẹni ilé yẹn sọ̀rọ̀ pé ẹ jọ̀ọ́ ẹ bá wa bẹ lọ́wọ́ ọba kọ́ bá wa rọ̀ jò nínú ìṣòro rẹ̀ níta fẹ́ mú níbẹ̀ ẹ bá wa bẹ lọ́wọ́ kọ́ bá wa rọ̀ jò nínú ìlú. eléyìí jẹ́ ọ̀tá fẹ́ mú láàrin nígbà táwọn yẹn wá lọ bá nàbọ̀ ọ̀hánà ẹ̀hẹ́. فأمر للباري فوضع له في المصلى ووعد الناس يوما يخرجون يخرجون فيه فقال حين بدا حادث الشر نعم أنا محمد صلى الله عليه وسلم فأمر بمنبر ànábì òsè méje méjì ọwọ́ àpàwọn yẹn lásẹ̀ pé ẹgbẹ́ mímbà yìí ní jáde irú mímbà yìí wà lọ́la sí ànábì wà ní ẹgbẹ́ jáde ẹ̀hẹ́. ọ̀wọ́ ni aláwọ̀ fẹ́ mọ̀sánlá. wọ́n wá lọ gbé mímbà yìí yẹn wọ́n lọ gbé e sí àlùmọ̀sánlá níbo la ń pè ní mọ̀sánlá níta tí máa kírun rìn. ọ̀wọ́ àdàtà àyà ọ̀mọ̀ yọ. a jẹ́ pé tá a bá fẹ́ lọ kírun tá a fi wá omi tá a yẹn náà kílà tá a sì jọ lọ́wọ́ tá a fi wá omi ó ní ìdí kágbé mímbà yíyáde kó o mọ́ṣáláṣí kágbé lọ síbo kágbé lọ sí mùsọ́lá níbi tá a ti ń kírun rìn. tó bá jẹ́ pé ìrún rìn la fẹ́ kí ṣé a máa ń lo bíbà níbẹ̀ àìlo bíbà níbẹ̀ eléyìí túmọ̀ sí pé ìyàtọ̀ bẹ láàrin ìlú ìran a láàṣẹ kótóbà níjọ a tá a nílò bíbà yìí àti kótóbà tá a ṣe níjọ tá a bá fẹ́ kéwọn tá a fi ń béèrè òun lọ́dọ̀ wọn. àǹfààní kẹta ni pé. irun tá a fi ń wá omi sínú òòlù gbígbọ́nà omi rọ̀dọ̀ fún wa èyí tó ṣe pé alọ́jọ́ tá a mú fúnra wa láì ṣe kọ́ bá wa lójijì ibo là á ti máa ń kí a máa ń kí lẹ́yìn ìlú ni ẹ̀yìn ìlú wo la gbà lérò níbi tá a bá ti ń kí irun rí ibẹ̀ là á ti máa ń kí lóbi jẹ́ pé tá a bá rí ẹnìkan táwọn náà ládùn fáwọn afẹ́ kí irun yìí báyìí. tí wọ́n sì fẹ́ ké bí ẹ̀sìn sí ní ákì tí wọ́n á jòkó sínú mọ́sálásí wọn tí wọ́n ké eléyìí lè ṣe déédéé tó ṣe déédéé sínú àwọn ìwà àwọn torí àtọ̀rọ̀ rí sáà náà. wọ̀rọ̀ àdá náà tàyàwó yọkùn ojú rẹ̀ bíi tọ̀. kí làwọn fi tún wá ṣe ẹ máa dé o gbogbo súnà tá a bọ̀rọ̀ dè mú káàfin ní ṣe tọ́ka pẹ̀sìn látara tá a sọ yìí òun ni àwọn tá a kàkàlẹ̀ yìí. àlejò tó wá sọ báwọn yẹn kò ní wọn lọ níjọ tó wọn sọ fún un torí kó ní pé táwọn bá lọ níjọ náà lọrùn ó ṣeéṣe káwọn má rí sí báwọn sì fẹ́ bóyá mẹ́rin wọn wá sọ fún un bóyá gbà kan lásìkò tó ti súnmọ́ ni àlejò wa ṣàdéhùn báwọn èèyàn lọ pé wọ̀wá àdànáta ó wá ṣàdéhùn báwọn èèyàn yẹ̀ọ́mán àdéhùn ọjọ́ kan yẹ̀kọ̀rọ̀jọ́ nàbí tí wọ́n jáde láti lọ sí kẹ́mi láti lọ kírun náà láti lọ bẹ lọ́wọ́ ọba ẹ̀ wọ́n lọ́jọ́ kan wọn ò dákọ̀ kọjọ́ monday àkọ́jọ́ àlàmísì ajásí pé ní kò sí ọjọ́ tá a lè lọ sí kẹ́mi lóòótọ́ àmẹ́bí sọjọ́ yẹn pàtó ń jọ yẹn àmẹ́kẹ́ sọ pé ọjọ́ tó sọ pàtó yẹn kì í wá sí pé àwọn ní tàṣàbá wá tiẹ̀ kọjọ́ yẹn kọjọ́ mọ́ndé lọ́kọ́ sí dandan ní kọjọ́ pé kọjọ́ mọ́ndé lára àwọn lọ la tó o bá ti mú o bẹ́ẹ̀ kí kọjọ́ mọ́ndé lára àwọn máa lọ ajẹ́pọ̀ ṣe tá ànábì òsì ànábì kọjọ́ káwa ọjọ́ tí wọ́n jáde lọ kírun yẹn kò kí lójú ẹsẹ̀ tí wọ́n sọ fún un ọ̀dà ọjọ́ fáwọn èèyàn ni ó túmọ̀ sí pé information láti kárí tọ́ tó bá di ọjọ́ báyìí o á lọ sẹ́yìn ìlú á lọ kí o sọlọ́lọ́rù àlẹ́yé wọ̀sọ̀lá. níbí báyìí a rí àwọn àbá kan àwọn olùgbọ̀n kan tí wọ́n ní tá a bá mú ọjọ́ tá a lọ kírun yìí wọ́n lọ da kọjá sí pé ní àádáwẹ̀ lọ àdìrẹ́yìn nítorí pé àdúrà aláàwẹ̀ ọlọ́run máa ṣe kíni ìdílé máa gbà wọ́n láti pé ìgbẹ́nu súnà lẹ́wọ̀ àmọ́mọ́ sọ̀rọ̀ àrùn sọ̀rọ̀ pé ká máa gbàwẹ̀ mẹ́ta mẹ́ta nínú oṣù wọ́n nítorí ẹ̀. tá a bá ti fẹ́ lọ ọjọ́ tí màá mọ bàdá fún wa ọjọ́ sí a yìí gba ni a wà sí kẹ́ni a gbà ọjọ́ kẹ́ni a gbà ọjọ́ kẹ́ni níjọba àgbà máa mẹ́ta a wà jáde a sì a lọ kí irun ọ̀rọ̀ tí wọ́n sọ yìí sí wọ́n rí sọ àbí wọn sọ tí wọ́n bá fojú tiẹ̀ wù àtàlàyé tí wọ́n wá sọ. torí pé sùn náà ti ní àwọn ṣe kéde ká máa gbà ọ̀rẹ́ mẹ́ta mẹ́ta ní oṣù tẹ́lẹ̀ kọ́dà tá a máa lè gba thirteen fourteen fifteen kádà lè ka gba mẹ́ta nínú oṣù ojú wọ́n fi fún wa lẹ́sàn pé a gbà lóṣù kan. tọ̀ ẹgbẹ́ wa múra eléyìí wa sọ́wárí rí àbí òyìnbí ó rí mi lọ́dọ̀ tiẹ̀ wọ́n tún ní àlẹ́bí sọ fún wa sọ̀lá àlùsọ̀lá pé ọlọ́run máa gbàdúrà káláàrọ̀ bá ṣe bẹ́ẹ̀ ni àlẹ́ ẹ̀kọ́ tọ́ àsìkò táwọn gbàdúrà lọ́wọ́ táwọn sàdúrà lọ́wọ́ yìí àti wọ́n ń gbà rẹ̀ ọ̀dà àbí ọ̀dà ọ̀dà àmọ́ èyí tí wọ́n sọ yìí kìí ṣe tọ́lá làbíà ẹ̀rọ sọ̀fẹ́ nítorí pé kíni torí pé ànábì ò sí bẹ́ẹ̀ sọlá àlọ́sà ànábì tó dájọ́ fún wọn bọ́jọ́ kẹta lọ́dá ni bọ́jọ́ kẹrin bọ́jọ́ kẹwàá lọ́dá fún wọn ni ó sì àmọ́kọ́ yẹ káwọn gbá rẹ̀ ó sì mọ̀ pádọ́ aláwẹ̀ náà gbà àbí ànábì ò sí àlàyé tá a sì máa ń ṣe fúnra wa ni pé gbogbo tá ànábì ọ̀bá ti ṣe tí nǹkan kan sì béèrè fún pé kó tá a rí sábà fún pé kó ṣe nǹkan tá ànábì ọ̀wá sí àbí tá a rí tọ́jú ọmọ pé kò fi kí sétí ọ̀wá sí ajẹ́sí pé ká mọ̀ sí yẹn gangan ní sunna àṣẹni tí ọgbà rẹ̀ lọ sí ibi tí wọ́n ti lọ wó mi àsọ̀rọ̀ ló ṣe sunna àmọ́ ńlẹ̀ wa àti ilẹ̀ míì náà lọ́dọ̀ àwọn tí wọ́n gbẹ́sì wọn máa ṣe lè wọ́n rántí nígbà táwọn kékeré nílọrin tí wọ́n bá fẹ́ lọ wá omi lẹ́yìn ìlú báyìí àwọn náà máa ṣe báyìí. wọn gbà wẹ̀ lọ. olórí àwọn àfáà ní lọ yọ wọn láti lókè ní ẹgbà àwọn tó bá ti jọ kẹta ara lọ pẹ̀lú ọlọ́pàá àbùkù nínú lọ́rùn. ọlọ́run sì máa pé ṣe òní kọ́lọ̀ gbàdúrà gbàdúrà ìgbà pásítọ̀ tó ní. òun lára ẹ̀mí fẹ́ sọ fún òun pé buhari ní ọ̀wọ́lé buhari wọlé àbí ọ̀wọ́lé tó kí wàá lọ jẹ kó o ṣe bí bí àwọn oníkádùn àmọ́gbà kí àrùn lè bá a kọ́ sí ni torí ẹni pé wọ́n máa ń tọrọ dọ́rọ̀ lọ́wọ́ yóò sì gbà wọ́n sì gbà wọ́n lọ́rí gbogbo aráàlú lọ́rí wọ́n gbà wọ́n lọ́rí tọ́ba rẹ̀ tó ní o ṣe bẹ́ẹ̀ ní kọ̀ọ̀lẹ́rì.

ọjàde kéèyàn bá dá hajjibu shams nígbà tí hajjibu shams tọyọ tọ́ba ní padà ìmọ̀lẹ́dà dọ́ha tọ́ba ní hajjibu ìtọ́kọ̀ ní nǹkan ìtumọ̀ hajjibu ìtọ́kọ̀ ní nǹkan òun ìtumọ̀ hajjibu àmọ́ tùmọ̀ ẹ̀kọ́ ni mo lò fún bíbá yìí yẹn pé ànábì jáde lásìkò tí lọ́wọ́ ṣáǹsì tó ṣe kí ni tọ́ hàn lásìkò tí ìmọ̀lẹ́ òun ṣe kí ni tó ti yọ dáadáa tó ṣe pé ẹni tó bá gbójú mẹ́rin òun fẹ́ wo bí rogodo rogodo òun ṣe rí kò ní láǹfààní àti ìmọ̀lẹ́ yóò bẹ̀rẹ̀ kò ní jí orí nítorí pé ọ̀yẹ́ yẹn ò ní yọ gbádùn àsọ̀rọ̀ àmì ìlú wa jáde yẹn ó jáde bí aago bíi mẹ́sàn-án agobi mẹ́wàá tọ́wọ́ sẹ́kẹ̀n tí ó ti yọ dáadáa lásìkò yẹn lẹ́nu ìyá yìí. tọ́ ẹlẹ́nu wa lè béèrè pé sásìkò yẹn lẹ́nu lọ́yẹ ká máa jáde yẹn àbí lẹ́nu ká máa jáde lásìkò yẹn àbọ̀dá ká máa jáde lásìkò yẹn kì í ṣe dandan o. ìdí wo ni òfin jẹ́ dandan? súnmọ̀ ni níta nẹ́bi ṣe bíbá yìí kò túmọ̀ sí pé ọ̀nà yẹn ni àsìkò tó jáde yìí ò túmọ̀ sí dandan ni ká máa jáde lásìkò yẹn tí ọba rọrùn fún wa láti jáde lásìkò yẹn tó bá jẹ́ pé yìí dúró ìlọ rọrùn fún wa láti jáde lábá jáde náà jáde náà àgbọ̀ yìí tá a bá jáde àjáde náà bí ẹ sì jáde nírọ̀lẹ́ sọ́sà ìdá òsà ìdá àmì ìtọ́jú dáa jù òun káwọn náà jáde lásìkò tó ń sẹ̀sẹ̀ jáde dáadáa ní sọ́wọ́ àwọn eléyìí òun ló dáa jù tí ó yẹ ká sí i. tọ́ bàtà nàbí wá jáde ànábi wá débi tí ó ti yàrá gbéra kí ló wá sẹlẹ̀. àkọ́ àyà àyà ìlú ìgbà. àkókò tó di sọ́lọ́ ọkọ̀ sẹ́ni pé ó jò kó sí ilé ìbàlẹ̀. bàtà bá ọ̀rọ̀ nínú ọ̀pọ̀. ànábi wá parí pé aláwọ̀ akbar ọlọ́run ọba ló tóbi jù lọ nígbà tí wọn lè pariwo tán wà hámídà lọ wà nìyẹn ọlọ́run tó ń lọ kọ́ra rẹ̀ sọ́mà ọ̀rọ̀ ànábi wa sọ pé ẹ̀rí ẹ̀kọ́ kan ní ẹ̀rọ fẹ́ sọ̀rọ̀ ànábi ti bẹ̀rẹ̀ kótóbà o ìdíkẹ́ni kì í bẹ̀rẹ̀ kótóbà wọ́n fún fẹ́ fáwọn yẹn sọ̀rọ̀ ànábì ọ̀sán já ọmọ ọ̀rọ̀ yẹn kí lọ́wọ́ kọ́ sí ọgbọ́nà tóbi ó sì dúpẹ́ bọ́lọ́ lóbi dá sí pé wọ́n tó bá gbẹ́sìn yìí tó bá fẹ́ bá àwọn ìsọ̀rọ̀ bì kan kí lọ́wọ́ kọ́ sí wà dúpẹ́ bọ́lọ́ ọ̀nà. nítorí pé tó yìí níjẹ́ ká nàbí ọba ló pé àwùná wà bá lóbi pariwo bẹ́ẹ̀ torí pé wọ́n nídìí ìrànlọ́wọ́ ọlọ́run nígbà yẹn àmọ́ níta tí ìdìbò lọ́dún báyìí ni pé èyí ṣàdédé já ọmú ọ̀rọ̀ wọn ni wọ́n á dá sọ́rọ̀ bàbá abẹ́bẹ́ sí mítìnì wọn làbí ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà pé ẹ̀ mọ́tà máa ṣẹ́ ní gbogbo wa àmásíláyà àmásíláyà ọkọ̀ dúpẹ́ kọ́lọ̀ àtọ́kọ́lọ̀ ọba tó kó wa ní kápá àwọn kó wa ní báyìí ní mùsùlùmí ṣe máa ṣe tó ọba sì lè fi ọba sọ fi gbólóhùn lárúbáwá fi sọ alhamdulilayi ọ̀bẹ̀ lóbìnrin pé táàmì bàbá máa sọ̀rọ̀ kan kó tó bá tó lè hájà wà lámà iná alhamdulilá ìdáhà tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ bí o fi gbé bọ́kọ́ lọ. bákan náà ọ̀wá lè rí wà sáré fẹsẹ̀ láyé àkókò bọ́lọ̀ síwájú ká tó wá sọ pé àwọn ọ̀rọ̀ míì táàmì bí ọ sọ. Mahamid Allah nínú ọdún ọgbọ́n ọ̀gbìn tó ń rọ̀kọ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó wá sọ pé. إنكم شكوتم جلب دياركم Anabi ni innakum shakauta shakautum jakba diyarikum. Ẹ̀yin Mùsùlùmí, ẹ̀yin lẹ wá bá mi tẹ́ ẹ pariwo pé ìlú yín, agbègbè yín, eré ilẹ̀ yín, ó ti di tó ṣe pé kò gbèrú kò mú àwọn nǹkan tó yẹ kó mú jáde ọ̀dá mú rí ẹ̀yìn lẹ pariwo rẹ̀ wá bá mi ẹ̀rí anábì fi ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ láti kò ń kákíyèsí pé táwa ti bíbà yìí òwò tó ọ̀bá mọ̀ tẹ́lẹ̀ kan mọ̀ táwa ṣe o ọ̀rọ̀ lédè bẹ̀rẹ̀ fún dúbà nítorí ẹ̀ ni wọ́n wá ó pè àkíyèsí wọn sí i ń bẹ́ẹ̀ ni wọ́n tọ́ mọ tó gbé wọn wá síbẹ̀ èsì ń bẹ́ẹ̀ ni wọ́n tí ọ̀mọ́ ẹ̀ ànẹ́bí ọ̀wá dá kọ́bẹ̀rẹ̀ kó tó bá dà rẹ̀ sí torí pé ìpè tọ́jọ́jú ni nǹkan tọ́jọ́jú ni wọ́n sì fẹ́ ṣe ẹlòmíì kò sì yé ọkọ̀ ìfọ́nmọ́ náà lẹ́nu yẹn wá pàápàá lẹ́yìn ìlú ni kúdà sí pé òun yìí ànẹ́bí wa sọ fún ẹ pé ìnákùn ṣàkà òkun já àgbà dìyàrì kan ẹ̀yin lẹ́pariwo pé ọ̀dà fún yín nínú òru níbẹ̀ yẹn àǹfààní kẹ́mẹ́mẹ́ ànábì ò lo kọ́hátà kò ní kò fún òòtà ìyá rẹ̀ kò kó lu jádùbà wọ́n ní nítorí pé tọ́ba lo kò fóòtù ìpè ojú ọ̀rọ̀ kò túmọ̀ sí kójú ọ̀rọ̀ nù òjò rọ̀ òjò sì rọ̀ níjọ́ tí jádùbà ọba sẹ́yìn ìyẹn ni pé. ilẹ̀ lè sọ̀rá ilẹ̀ sì lè má sọ̀rá ọ̀dá lè mú wọn nù ló sì lè má mú wọn nínú òlu tójú bá rọ ojú lè má rọ kọ́dọ̀ sì mú wọn ojú sì lè má rọ kọ́dọ̀ mú wọn àlẹ́ wá wò pé ọ̀dá ní sẹ́yìn kì ṣe kójú gbọ̀ngàn ní ìta afẹ́ ní ni ọ̀dá mú yín ilẹ̀ yín ò sèso bó sì yẹ kó sèso. wọ́kọ̀dé amọ̀rọ̀kùnmọ̀lọ́wọ́ á ń tẹ̀lé owó ọ̀hún. wọ́kọ̀dé amọ̀rọ̀kùnmọ̀lọ́wọ́ á ń tẹ̀lé owó ọ̀hún tọ́ ọlọ́run bá yín ti wá pàṣẹ pé tọ́ta bá mú yín báyìí àbí tí nira kan bá mú yín ẹgbẹ́ ìní ọlọ́run bá ẹgbẹ́ ní. ọ̀rọ̀ alákùnrin ayé ayé ẹsẹ̀ kì í ọlọ́run sì ṣàdéhùn pé tẹ́ bá ti gbẹ̀mí o máa gbàdúrà yìí pẹ̀lú gbọ́dọ̀ kọ́lọ́ sọ pé ọ̀dọ̀ òun ní àsìtẹ̀jì eléyìí àlẹ́ bíbí tún ọ sáké bí tún ọ wá líle o ẹtú gbọdọ̀ ní àníyàn pé ọlọ́run gbàdúrà nígbà yẹn ọlọ́run lọ́kùn ní ẹgbẹ́ òun òun sì darí lọ ó ti sọ ẹ̀yin lè ní ọ̀dàmú nínú ló kò sóúnjẹ amọ́lọ́run máa ń pa ó ti pàṣẹ pé ẹ pè ní ìsìta yín lóhùn lẹ́yìn wa kọ́ lọ́rùn ní sìn ẹ́ mo mọ ọmọ rẹ anẹ́lú wa sọ eléyìí síwájú omi ìfowó sákèésì fún olè lọ́ta wá sí lòun ó sì mọ rírì àdó àtàwà tọrọ kí wọ́n sì mọ̀ pé dandan ọlọ́run ọgbàdo àwa ẹlòmílẹ̀ máa wò pé ọ̀ sí gbogbo àdó àdínú gbà wọ́n sì lọ́wọ́ bá ṣàdéhùn pé wọ́n gba àdúrà sí gbogbo àdúrà lọ́wọ́ máa gbà bẹ́ẹ̀ gbogbo àdúrà lọ́wọ́ máa gbà gbogbo àdúrà lọ́wọ́ máa gbà tó bá ti dé àdúrà tó dà tí wọ́n jẹ́ fúnẹ̀ sí pé ọlọ́wọ́ sí kéde yọ gbà á tí wọ́n jẹ́ fúnẹ̀ pé wọ́n bá tọrọ pé ọlọ́run sọ mí lọ́wọ́ tọ́ntọrọ tọ́ntọrọ tọ́ntọrọ ọlọ́run sọ mí lọ́wọ́ ọlọ́run sọ mí lọ́wọ́ ọlọ́run máa gbà tí wọ́n yẹ ẹ̀jẹ̀ bá ti pè tẹ̀tẹ̀ kọ́lọ̀ wọn wà ó. àmọ́ ìtọ́wà bẹ̀rẹ̀ ni pé ọlọ́run ọba máa gbàdúrà sáwọn ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ ọlọ́run fi gbàdúrà àwọn mùsùlùmí àdéhùn tọ́lọ́run wọn gbàdúrà yìí ọgbà náà ní o àmọ́ ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ ló fi gbà ìsídàkó fún ọ ní lórí kó mọ ní tó bẹ́ẹ̀ ọlọ́fẹ́ dúró ọfẹ́ dàbí abiola kò sì dàbí abiola náà ló kọ́ èyí pé ẹ̀tọ́ ló fẹ́ dàbí abiola tó dàbí abiola wà dàbí abiola sẹ́nu pé òun yẹn ọmọ rírì àdúrà pọ̀ yọ ọmọ rírì yọ ọmọ sọ fẹ́ yìí náà ni ẹ̀yin ẹ̀fẹ́ lọ́wọ́ àná ẹ̀fẹ́ lọ́wọ́ lọ́wọ́ mi sọ wá ní báyìí ẹ̀ abẹ́lẹ́ wọn ọba àgbàjùlọ tó bá gbà wọn àpẹẹrẹ ìlú kan náà wà fún iṣẹ́ kọ́sà yóò ní áá ajẹ́bi nílò àdúrà àdúrà tí wọ́n fún mi áá àwọn àfa àwa nílò ọ̀nà wọ́n fún wa wọ́n ká àfa wọ́n wí bẹ́ẹ̀ àwí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àwí bẹ́ẹ̀ jẹ́ ìkànnì. àdúrà nù ọkàn ti fún ọ ní tó béèrè ìgbà tí ọlọ́mọ wa gbàdúrà tó ṣe pé àdúrà tọ́lọ́mọ gbà nìyí yóò bọ̀ fi dìfẹ́ǹdì àbúrò kan tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí ọ ni pé o ti wà náà àkọọ́lẹ̀ ọlọ́run bàtẹ́lẹ̀ pé àgbà mọ́tò tírélà ni ó ṣe kí ni ni ó yìí ẹsẹ̀ mẹ́ta ni ẹsẹ̀ méjì ni ó lọ sí ọkùnrin ṣe kí ni tẹ̀lé àsìkò yẹn wọn náà wọn bẹ lọkọ bá pé ọlọrun la mọtò fún mi ọlọrun la mọtò fún mi ó dẹ ti wo mọtò wájú báyìí owó rẹ ti ń wọlé díẹ díẹ owó yẹn lọ sí kí ni ti ń wọlé díẹ díẹ yáá nígbà tí èmi sì ti mọ owó yẹn pè é ọmọ sáré la fún mi ètò òkú mìíràn ni mo sì ra ọmọ àjẹ ìgbé ni mo fẹ ra fún mi wọn mi lọ sí wàhálẹ two point five million lọ́ta yóò sì wọn máa bẹ̀rẹ̀ òní méjèèjì pé kò sí tójú tó ọlọ́run lè ṣe wọ́n sì fi lágbájá fún un. tó bá tọrọ àdúrà yìí tówó ti pé lọ kò ní yọrọ náà náà tó fi pé lọ tó lè ní tó fi pé. ó jẹ́ wàá lè pé lójú méjèèjì kó débi tó jẹ́ la fọ́tò wọn á ah, èyí tá a nílẹ̀ àti tà á ìdá nílẹ̀ àti ní àti tà á. ìmọ̀ bá tọ́wọ́ dọ̀bẹ̀ padà wá wọ́n ti gbé mi dé ìmọ̀ lọ́jọ́ náà wọ́n àmọ́ yóò sì lè gbé yìí àwọn ọmọ wọlé lè yá fẹ́ mú wọ́n bá pàdé ẹ̀ lọ́nà bá ti kí ni wọ́n bá fowó wọn dà kó. tọ́ ẹ wá rò pé àbáwọn ìyá kan ní sàṣọ́wò àwọn ti wí bẹ́ẹ̀ ẹ̀ ń tẹ̀lé mi ẹ̀ tún tẹ̀lé mi débi wọn ò tẹ̀lé kankan. apá rẹ àtẹsẹ̀ tí ọba lọ lọ́dún yìí lọ́lọ́run ti ló fi àwọn èèyàn lọ́nà máa rí kọ́lọ́mù ọ̀rá mọ́tò òkú ọlọ́run sì bá mọ́tò èèyàn rẹ̀ náà ẹ̀ nípa tó wàá fún mi lọ ó mọ̀ ní ọlọ́run fi ya kúrò ní nígbà tó bá ra fọ́tò tó lè mú ó lè lè kí tó ní pé wọ́n ń yọ ọ́nù mọ́tò náà ni ó sì ló tó gba náírà ọ̀tún náà ẹ̀sẹ̀ kí àwọn ajẹ́ mọ́tò mi lọ́wọ́ náà ni ilẹ̀ ni ó lò kó ọ̀ọ́dí rẹ̀ tọ́ra mọ́tò òní tọ́ra pé kò ló kò jòkó náà lẹ́ẹ̀mejì mọ́tò sì parẹ́ kò jòkó náà lẹ́ẹ̀mejì tí a bá tí wọ́n fi gbé jáde tí mọ́tò fi bàjẹ́. àbá tírélà ó mú ẹni ẹni wọn mú dànù wọn mú mọ́tò dànù ni ó padà wá ní gbọ́gẹ́ ni pé ọlọ́run ò tiẹ̀ mi òun kẹ̀kẹ́ ọmọ gbígbà ọmọ gbígbà mùsùlùmí ìwọ sàdọ́ ọlọ́run máa gbà á ọ lọ́fẹ́ fẹ́ òun tọ́lọ̀ wájú ọ̀fẹ́ má bàánú bóyá lọ́n fi àá mo ti wá ṣètò yìí náà ẹ ẹ kàfáyọsì wa jẹ tèmi kí ló dé ábí ṣe náà fúnra tó mo tún gbàwẹ gbàwẹ gbàwẹ gbàwẹ gbàwẹ ó sì gbàwẹ lóòótọ àwọn èèyàn gan pọn ó ẹ ó tó tún máa káàánú rẹ ó gbé àwọn fẹẹ nàìjíríà torí nísì ń kíló rù àwọn yẹn mọ̀ wá wò ká ẹ̀yìn rẹ̀ ti bàbá ìtẹ́lẹ̀ à láti bẹ̀rẹ̀ lẹ́nu ọlọ́run ti yí wa padà ní. ẹ jẹ́ kí kọ́ ibi kàbá yá fẹ́lẹ̀ nígbà yìí nàbá lẹ́nu lórí lórí. ọlọ́run sàgbà ọmọ tó yí fẹ́hùn ọlọ́run fi dín kan mí fún ọ láti fi hàn mọ́ àdúrà rẹ̀ gbà á yóò máa wò kí àwọn afáàsì ni wọ́n tẹ́lọ̀ ànábì níta bá fi àdúrà yìí bẹ́ lọ́wọ́ ọba àjẹbí dání wọ́n lọ ànábì lọ́sọ bẹ́ẹ̀ lọ́lọ́ wọn gbà á kí ló wá dé mo wá ṣe kó gbá ó gbà o mọ́ta ó tó rẹ o ọ̀láyọ̀ gbà lókùn ìgbà tí wọ́n jẹ̀ mọ́ àdúrà bá ti pé ó gbà o ilé ìyọ̀nà ẹ̀ta náà. ثم قال الحمد لله رب العالمين وقد قال وبا وبا بالله الرحمن الرحيم مالك يوم الدين ايه واسمع سمع لا اله الا الله وسي وبا كتا لجوسف كتب على مين سي كتب على سي لا اله الا الله كسبا كان táàyè ìjọsìn fún lódodo tó kọjọ ọlọ́wọ́ bá láà. yẹ máa ń máa ń rí ìwọ ọba tó máa ń ṣe tó bá fẹ́ ọlọ́run máa ń ṣe tó bá fẹ́ ẹnìkan yẹ lọ́run lọ́wọ́ òfin tó bá ṣe kò sí wá sí lé náà lọ ọ̀rọ̀ jù ìwọ náà ló lò jù ìwọ náà ló mú nǹkan rẹ lọ́wọ́ o sì lọ́wọ́ ọ̀nù àgbà fún ọ. ìdí ọlọ́wọ́ ọba ìrẹ́lẹ́ ọlọ́wọ́ ọba wa kò sí ọba mi ta ìfijọ́ sùn mú tó kọjá àrẹ ọlọ́run ọba ìrẹ́ ọlọ́run ọba lọ́ba tọ́ ọ̀rọ̀ kó lọ́dọ̀ gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ó ní kò kátà sí kankan náà ẹ̀dá rẹ̀ ọlọ́run kò sáfà ní sísọ́nà fẹ́ sí fọ́lọ́run ọba kò sáfà ní sílẹ̀ fẹ́ sí fọ́lọ́run ọba ọlọ́run nídìí ẹ̀ àwọn èèyàn bèrè láti àwọn èèyàn lórí lọ́ọ̀dá wa nù àwọn àwọn sọ́mà àtìlẹ̀ ọlọ́run ò ní kò kátà sí ní wà lùkà ní ọba tí ò ní kò kátà sẹ́yìn èèyàn

síbà tó ní bùkátà sí ilé ara sí no èmi mo tòkó lórí àga mo ní bùkátà sí àga ọba tó gbàgbé bẹ̀rẹ̀ láàrin ọba sí ìdáná àbá ìdí ọ̀sán mi kékeré tòkó lórí àga yọ̀ sọ èmi ní bùkátà bá gbà ọlọ́run ara sí rẹ̀ ó ti kù ní sí ní ìlú ìbàdí lọ́dọ̀ gbogbo àwọn ẹ̀dá rẹ̀ wàdà lọ́lọ́fọ́kọ́rá àwa tó rí ìyàwó alẹ́ni tó ní bùkátà sí rí ọlọ́run ọba ọlọ́run akẹ́kọ̀ọ́ rọ̀jò fún wa ní bùkátà sí ọ ẹ̀wọ̀n bọ́lọ́run ọba náà ti ṣe kí ọlọ́run ọba síwájú tó tó gbà kan lọ́dọ̀ rẹ̀ ẹ̀kọ́ nù tọ́ọ̀bà gbà kan lọ́dọ̀ ọlọ́run òrùta ti kọkàn jáwọ̀ ọ̀dọ́ rẹ̀ lẹ́ẹ̀kan sọmọ fún mi jàre àwọn ọkọ̀ ni tó wá tó bá wọn náà ọ̀pọ̀ ènìyàn náà síwájú wọ́n sàá wọ́n náà wà wọn ará ìsàfẹ́sẹ̀ máa ń sà wọn lówó bàbá tẹ̀lé mọ́lẹ̀ kọjá tẹ̀lé mọ́lẹ̀ kọjá ẹtọ́ bá lẹ́yìn tẹ̀lé ìjọ òun ní tẹ̀lé oníkàfẹ́ àmàyà àhà ọkọ̀ àkàrà ẹni yọ ọ̀pọ̀ ẹ̀ka kó o sọ ma pé oníṣẹ́ náà wù ọmọ yìí ọ̀dà kan náà ọ̀dá kẹmọ̀ ọmọ tí ń lọ àwọn ọ̀gbà tí wá jù rẹ̀ pé ẹmú sáájú àjọ sọ̀rọ̀ pé yóò wọ̀ pé oyè òkùnrin ó sí owó sí lọ ẹwà níbi ṣe yíyan lọ́wọ́ ọba àwa ní bùkátà sí ọ ní amakúwọ̀ ló ṣe nǹkan ẹ̀hẹ́ anzela alẹ́ ìrìnàlẹ́yìn ọlọ́wọ́ ọba rọ̀ fún wa. àlè gẹ́sù ànábì òfin dákú ọlọ́run bá rọ mọ́tọ́rù fún wa gẹ́sù lọ dákọ torí pé àlè ni ó ju kíni lọ ó ju mọ́tọ́rù lọ gẹ́sù ni ni tó láàánú nínú látara kí kí lọ báyìí kó báyìí kó lọ́wọ́ èrè ọlọ́run ọba àtúwá fi ọ̀dà ìrì ọlọ́run ọba ntọ́ bá rọ̀ fún wa nínú òjò ṣe lágbára fún wa ẹ̀rí kan yẹn ni pé tọ́ba rọ̀jò fún wa tán oúnjẹ tá a sì bẹ̀rẹ̀ yìí jẹ́ oúnjẹ tí ó jẹ́ ìkúlọ́ fún wa nínú ara wa tába jẹun tó tẹ̀lé yẹn máa lágbára ni tába wa lágbára tẹ́ka lè fi sẹ̀rí ọlọ́run ọba la bí yẹn bá jẹun tó jẹ́ ọba wọnú àti ọ̀sà kúlẹ̀ yẹn sọgbóúnjẹ yẹn òní lẹ́sẹ̀ kí ni òní láàbíà dáadáa jóúnjẹ yóò jẹ́ jágbára fún wa nínú ara wa ni yóò sì dágbára fáwọn ẹranko wa ẹ̀ẹ́ wàbàlá àgàrẹ́là ẹ̀ẹ́ àwa fi ọ́ níta nítorí ẹ̀ ká fi ní ọ̀rọ̀ rò fún wa jẹ́ òjò yìí járí jádépò ẹni tí ó rí bùkátà tá à ń torí ẹ̀ wá òjò náà kí là ń torí ẹ̀ wá abẹ́ mu mi àṣìṣe tó ṣe kí ni kọ́ọ̀rọ̀ kan ọ̀gbìn wa ó ti bẹ̀rù gáàdì súnmọ́ rọ́pọ̀ àyàdé ànábi wá gbọ́ rẹ̀ méjèèjì sókè báyìí lẹ́ni tí ń fi ọlọ́wọ́ bá rẹ̀ eléyìí tí kọ̀kọ́ ọlọ́wọ́ bá bẹ lókè ọlọ́wọ́ bá bẹ ló ó bẹ lókè ni kọ̀làmìyàtà bàyàbò èdè ànábi sọ̀rọ̀ láàrin ọ̀sàlà ọ̀yẹ kòkò lẹ́tọ́ gbọ́ rẹ̀ sókè síwájú títí táwọn èèyàn fi ń rí kíni wọ́n fi ń rí kókun abíyá rẹ̀ wọ́n fi ṣe kí ni wọ́n ti gbọ́ ọ̀rọ̀ sókè bá sẹ́mi ní ìfọ̀n bí i àná ẹlòmíì lè máa rò pé àkọ́wọ́ àtẹ́bí tó ní gbogbo ká àbí àtẹ́bí tó ní gbogbo ká yàtọ̀ ni kí ni kó ní gbogbo ká yàtọ̀ nọ́mbà funfun náà ni nọ́mbà funfun náà ni àmọ́ torí pé abíyárè ibi tí atẹ́gùn sábà dé tó ń rìn sí kan bẹ́ẹ̀ náà yẹ̀ kọ́ sòkò wá sàbí ṣùgbọ́n ibẹ̀ máa yàtọ̀ síbi tó lò wọ́n dé wọ́n náà máa wojú lọ́ọ́ àbí ẹ̀kọ́ ni ojúmọ́ ẹgbẹ́ ọba ń pàdé bẹ́ẹ̀ lọ ẹsẹ̀ lójú rẹ̀ tó pa ẹ ó ti ara rẹ̀ ó pàdé bẹ́ẹ̀ lọ lójú rẹ̀ ti wá dúdú yẹn rí pé ara rẹ̀ ọmọ ẹjú bá wọn lọ́pọ̀lọpọ̀ gbà torí pé ojú máa ń rí ta ní máa rí ní máa rí òrùn funfun abíyà nẹ́bì tí wọ́n máa ń sọ kìí sí pa kókò kan wá lẹ̀ máa abíyà nẹ́bì bí ìbá ṣe pé torí pé kò sí wọn bẹ̀ kò dẹ̀ pátẹ́kùn máa ń wọ bẹ̀ tó bá ti náwó sókè báyìí ẹ̀ẹ́dì pípẹ́ ọmọ yàtọ̀ bí tiwa náà ṣe rí tí wọn bá jẹ lágbáwá yóò ṣe kíni ìyẹn túmọ̀ sí pé abíyá kìí ṣe kíni kìí ṣe òwò bẹ́ẹ̀ ni kọ́ba rábíà àbá rẹ̀ kọ́ba ni ah, àbá rẹ̀ yóò tiẹ̀ lójú tí wọ́n rábíà rẹ̀ wọ́n rábíà níbi náà ọ̀gbọ́ tábàrà ní abíyá kìí ṣe kíni kìí ṣe òwò ajẹ́pẹ́ báyà ní ìṣe kíni kìí ṣe òwò ló fi jẹ́ pé tọba rẹ̀ tó kéwò tọba kéwò kọ́dà aṣọ rẹ̀ bá ju lèlé ìdúró báyìí tó sì kó gbogbo náà rẹ̀ tó kọjá erékùn rẹ̀ ìrún ó nírun ó lè kéré ó nírun ó nírun àmọ́ kọ́ mọ́ sí bẹ́ẹ̀ torí pé àlẹ́ mi fẹ́ ká máa ṣe kíni tábà kéwò kí nǹkan ti ẹ̀wà lórí èjìká wa bó ṣe lè kọ́ mọ́ bó ṣe jẹ́ kí ni èmi sọ̀rọ̀ yìí torí ẹ̀ wọ́n á ní wọ́n lọ́wọ́ wọ́n rí abí ànábì ọmọ aláwọ̀ kan ti máa lábí ànábì à so wọ́n rí abí ànábì lókè sí òkú bẹ́ẹ̀ ni sábà lábí àtẹ̀mí àti ẹ̀ náà kì í bá àlójútì àlójútì ànábì lójútì tù wá lọ. náà tó máa àwọn àlàyé náà sọ̀rọ̀. tọ́ bàtà bàtà wá sílé ìdá tó sílé ìdá tó bẹ̀rẹ̀ wọn bàtà tó sì gbọ́ ọ̀rẹ́ sókè yìí. ثم حول إلى الناس ظهره هو change أجمع ديو هو كوي سامي إيه وقال رداءه هو change aṣọ ó change aṣọ tó sọ lérò ó ti yé ó change rẹ ọ̀pọ̀ sórí ó ti yé ọ̀pọ̀ aṣọ yẹn sórí wọ́n ní kí ló ti pọ̀ lórí wọ́n ní kí ọ̀pọ̀ sórí kí ọlọ́run ọba náà kó lè bá wọn chéǹdì ìgbà tí wọ́n ń lò lọ́wọ́ sí kíni sí ní tí wọ́n bẹ̀rẹ̀. Màdá mi fi pọ́ aṣọ rẹ̀ sórí di oṣù kíni ó tún náwó rẹ̀ sókè bákan náà. Lẹ́yìn ìgbà yẹn, ànábi tó wá kọjú sáwọn èèyàn wà nẹ́sàlá ọ wá sọ̀kalẹ̀ kó ní èrè mímbà yìí. Gbogbo ẹ̀dá ti mọ́lẹ̀ tó tọ́ fẹ́ lọ wọ́ mi nù. lẹ́yìn ìgbà náà wọ́n sọ́ọ́ lára àtẹ́yìn ọwọ́ akínú rákà méjì. bámi ti ṣe kínú rákà méjì tán báyìí fa àrùnṣà aláwọ̀ sàhàbàtà ọlọ́ba kó sùdù gọ́ni sẹ́fẹ̀. òjò bá so ara bẹ̀rẹ̀ sí ní sán eré ìtọ́sánálẹ̀ àná wà bára pa ètí wọn bẹ̀rẹ̀ sí ní ṣe kíni wọn bẹ̀rẹ̀ sí ní tán. tó ń tan áńtọ̀rọ̀. lẹ́yìn ìgbà náà sọ́nà bá ṣe ní bá bẹ̀rẹ̀ sí ní rọ́jò. ọ̀rọ̀ wa ti yá o. àlìmọ́ àkùdá òkùnkọ̀gbà ìyọ̀sí wa ó ti yé. àkọ́lá wọlé. wọ́kọ́lá wọlé. gẹ̀rí ó ní àdéṣe gẹ̀rí kò ní òwà ìsinmi àdójọ yé ó ti pé àwọn atọ́sígbà àdéṣe wa gbogbo wọn ni ọ̀dà. Ah, látara ilé ìyá rí pé tá a bá fẹ́ kírun tá a fún omi nínú ìlú ìyẹn máa ṣe kótóbà síwájú kéde síwájú kótó kírun ni nínú àǹfààní rẹ̀ sì ni pé á chẹ́ǹjì aṣọ wa sí òdì ẹ̀gbọ́ nínú ẹ̀ náà ni pé á kọjú sí kíbla tó bá tún yá á padà kọjú sí àwọn èèyàn kátó wá nípa àwọn àǹfààní yìí pọ̀ kí á padà máa mẹ́nu balẹ̀ fún ẹrẹ́ في وجبته قول موسى صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك